ẹ káàbọ̀ padà. wàyí àwọn gómìnà mẹ́rin kan lè jókòó fẹ̀yìntì tọ́sẹ̀ láti ṣe iṣẹ́ ìdàgbàsókè ìpínlẹ̀ wọn bí ilé-ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè yìí ìyẹn Supreme Court ṣe dá wọn láre lórí gbogbo húrùnhúrùn tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tó gbé wọn wọlé nínú ètò ìdìbò tó kọjá ọ̀kan lára wọn ni gómìnà Okezie Ikpeazu ti ìpínlẹ̀ Abia lórí ti Ikpeazu adájọ́ àgbà tó jẹ́ ọ̀kan lára ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni méje tó jókòó lórí ọ̀rọ̀ ọ̀hún Paul Ganlije sọ wípé ìgbẹ́kẹ̀lé olùpẹ̀jọ́ lórí lílo káàdì tí wọ́n fi ń ka ìdìbò nìkan láti fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ pé màgòmágó wà lórí ètò ìbò ọ̀hún láì ní ẹ̀rí mìíràn kankan láti kín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kò péye tó adájọ́ Ganlije ní òfin tún ṣàlàyé rẹ̀ pé ó yẹ kí olùpẹ̀jọ́ ọ̀hún gbé ìwé àkọsílẹ̀ orúkọ àwọn olùdìbò dání kí ó sì fi ìwé àkọsílẹ̀ ọ̀hún ṣàlàyé ní kíkún gbogbo ẹkùn ìbò tó tọ́ka pé màkàrúrù wà ó wàá fikún pé olùpẹ̀jọ́ ti kùnà láti mú ẹ̀rí tó dájú sílẹ̀ fún ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ ìdìbò náà láti fi ẹsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ àdíjedupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance abga, Alex Otti tóun ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ ló gbẹ́jọ́ ọ̀rọ̀ ìdìbò náà lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ ìyẹn Supreme Court láti fagilé ètò ìdìbò tó kéde Okezie Ikpeazu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé iye àkọsílẹ̀ ìbò pọ̀ ju iye orúkọ àwọn tó dìbò lọ èyí tó túmọ̀ sí pé ó ti lọ́wọ́ kan àbòsí nínú tí kò sì bófin mu àmọ́ ilé ẹjọ́ náà da ọ̀rọ̀ ọ̀hún nù bí omi ìṣanwọ́ nínú irú èyí náà ni ilé tó ga jùlọ tún da ẹjọ́ tí adíje dupò lábẹ́ àsíá All Progressives Congress APC ní ìpínlẹ̀ Delta ìyẹn Great Ogborunu bí omi ìṣanwọ́ ó ní ìdìbò tó gbé gómìnà Ifeanyi Okowa wọlé kò bófin mu rárá pẹ̀lú ẹ̀sùn pé ìfowóra ìbò pọ̀ nínú ọjọ́ tí wọ́n dìbò ọ̀hún àwọn olùjẹ́jọ́ náà ní Okowa ẹgbẹ́ òṣèlú PDP àti àjọ INEC Great Ogboru àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ APC rọ ilé-ẹjọ́ tó ga jùlọ láti fagilé ìdìbò náà àmọ́ ọ̀nà kò gba ibi tí wọ́n fojú sí bí adájọ́ àgbà Santos Nweze tó ka ìpinnu ilé-ẹjọ́ sọ wípé kò sí ohun tó jọ nítorí wọ́n kùnà láti mú àwọn ẹ̀rí tó dájú sílẹ̀ bákan náà lọ́mọ ṣèṣorí ní ìpínlẹ̀ Taraba bí ẹgbẹ́ òṣèlú APC ṣe pàdánù ẹjọ́ tí wọ́n pè tako ìdìbò tó gbé gómìnà Darius Ishaku wọlé nítorí ilé-ẹjọ́ gíga náà fìdí rẹ̀ múlẹ̀ pé ẹgbẹ́ òṣèlú APC kò ní adíjedupò kankan nítorí wọ́n ti fagilé orúkọ Danladi tó jẹ́ adíjedupò wọn APC tún ní kí ilé-ẹjọ́ jẹ́ kí àwọn tó ṣe pò kejì àti kẹta tún ìdìbò ọ̀hún dì pẹ̀lú gómìnà Ishaku àmọ́ ọ̀rọ̀ kò gbà bẹ́ẹ̀ fún wọn lákòótán gómìnà Abubakar Bello ti ìpínlẹ̀ Niger náà lè fẹ̀yìntì ṣe iṣẹ́ ìlú báyìí nítorí ilé-ẹjọ́ tó ga jùlọ náà ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí olùjáwé olúborí bí ó ti da ẹjọ́ tí Umar Nasco ti ẹgbẹ́ òṣèlú PDP pè nù pé kò lẹ́sẹ̀ ńlẹ̀. igbákejì alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kogi olóyè Kọ́lá Òjó ti Terry Gbàṣọ ìròyìn tó wá láti ọ̀dọ̀ akọ̀wé ìlú koro ẹgbẹ́ PDP nípínlẹ̀ náà Bọ̀dé Ògúnmọ́lá ní ìlú Lọ́kọjà sọ wípé olóògbé Òjó dédé ṣubú lulẹ̀ tó sì gbẹ́mìí mì nígbà tó ń ṣeré ìdárayá gbígba ẹ̀yìn orí tábìlì olóògbé Òjó tó jẹ́ amòfin ni ó fẹ́ràn láti máa ṣeré ìdárayá gbígba ẹ̀yìn orí tábìlì ní pápá ìṣeré ìdárayá tó wà lógùdù ìṣẹ̀lẹ̀ náà sì wáyé ní dédé agogo mẹ́fà kù ìṣẹ́jú márùn-ún ìrọ̀lẹ́ àtẹ̀jáde náà fi hàn pé pápá eré ìdárayá tó wà ní GRA kò jìnnà sí ilé rẹ̀ tó wà ní GRA lẹ́sẹ̀kẹsẹ̀ tó ṣubú ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn níbi tí àwọn dókítà tó wà lẹ́nu iṣẹ́ ti sọ wípé ọlọ́jọ́ ti mú lọ Ògúnmọ́lá ṣàpèjúwe Òjó gẹ́gẹ́ bí ẹni tó ṣe fọkàn tán nínú ẹgbẹ́ ìṣèlú PDP ó ní olóògbé òjó ni igbákejì alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ kogi kí ó tó jáde láyé ó ní ó sa ipá rẹ̀ láti mú ìtẹ̀síwájú bá ẹgbẹ́ pdp olóògbé kọ́lá òjó ló darapọ̀ mọ́ ètò ìṣèlú lẹ́yìn tó fẹ̀yìntì ní ilé ìfowópamọ́ tó ga jùlọ ní ilẹ̀ nàìjíríà ìyẹn central bank ó sì wà láti òkórógbèdè ní ìjọba ìbílẹ̀ ìjùmọ̀ ó ní ìyàwó àti ọmọ mẹ́rin kó tó di wípé ó fàyè sílẹ̀. àsìkò dárò ni àsìkò yìí jẹ́ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti àwọn mọ̀lẹ́bí Ọ̀nùmọ́àpòpọ̀ ti ìpínlẹ̀ Delta bí àwọn agbanipa ṣe pa ọmọ wọn ìyẹn ọ̀gbẹ́ni Paul Ọ̀nùmọ́àpòpọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ohun tí ọ̀kan lára àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ sọ so ṣẹlẹ̀ ní àṣálẹ́ ọjọ́rú ní ibì kan tí kò jìnnà sí ààfin Òwòròde ti ìlú Olómù àwọn agbébọn mẹ́rin ọ̀hún fi ìbọn lé àwọn tó wà lágbègbè náà lọ sí inú igbó lẹ́yìn tí wọ́n ṣekú pa arákùnrin ọ̀hún tán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ó ṣojú mi kòró kan olóògbé náà lọ gbé yanrìn ìkọ́lé lọ sí ibi ilé kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ bí ó sì ti já yanrìn ọ̀hún náà tán ni ó bọ́ sí inú ọkọ̀ rẹ̀ tó jẹ́ Toyota Camry funfun bí ó ti ń wa ọkọ̀ ọ̀hún jáde kúrò lórí ilẹ̀ ní ibi tí wọ́n ti ń kọ́ ilé ọ̀hún náà ni àwọn agbébọn náà dé wọ́n sì ṣínà ìbọn bò kó tó di wípé ẹ̀mí ń bọ́ lára rẹ̀ àwọn ọlọ́pàá ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùsí kan tí ẹnikẹ́ni kò mọ̀ ní àkókò tá à ń kó ìròyìn yìí jọ ẹ̀wẹ̀ ẹni tó nílé tuntun ọ̀hún tóun náà jẹ́ olóṣèlú sọ wípé ó hàn gbangba wípé òun gan-an ni àwọn agbébọn ọ̀hún ń wá. alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ikọ̀ ọmọ ogun ní orílẹ̀-èdè nàìjíríà nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà yẹn senate olóyè aliu ndume ti sọ wípé bí gbogbo àdojúkọ tí àwọn ikọ̀ ọmọ ogun ń fojú wì ní apá àríwá bí kò bá di ohun tí ìjọba ń wá ojútùú sí wípé ó ṣeé ṣe kí ìgbésùmọ̀mí ó tẹ̀síwájú ní apá ọ̀hún. ó ní àìpèsè owó tó tó tòun ti àìní àwọn ikọ̀ ọmọ ogun tó pọ̀ lọ sí apá àríwá láti gbógun ti ìgbésùmọ̀mí kò dára tó fún orílẹ̀-èdè yìí Ndume fi kún pé àwọn àdójúkọ ọ̀hún tí ikọ̀ ọmọ ogun ní ni àìsí ohun irinṣẹ́ tó péye owó tó tówó àti àìsí àwọn òṣìṣẹ́ tó pọ̀ àti bí ìjọba bá kọ̀ láti pèsè gbogbo ohun àmúṣagbára èyí tí wọ́n lè fi kojú àwọn ọ̀tá tí wọ́n nílò orin kò ní yí padà kúrò ní ti arò ó ní ní ibi tí ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n àwọn ọmọ ogun péré wà láti dojú ìjà kọ àwọn oníṣẹ́ ibi tí wọ́n ń fojoojúmọ́ lágbára sí i ní apá àríwá láìsí gba àwọn òṣìṣẹ́ ikọ̀ ọmọ ogun mìíràn wọlé láti darapọ̀ mọ́ àwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kò lè ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ ó tún ní àwọn olùgbé àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ta kan tí ikọ̀ Boko Haram lé kúrò ní ìlú wọn kò tí ì padà báyìí àti wípé ikọ̀ ọmọ ogun ló wá gba gbogbo agbègbè ọ̀hún kan láti rí dájú wípé àwọn ọ̀daràn náà kò tún ba nǹkan jẹ́ ju bí ó ti yẹ lọ kí àwọn ènìyàn ọ̀hún tó padà sí agbègbè wọn. àwọn ará ìlú ọ̀hún ní aṣòfin Ndume sọ wípé wọ́n kọ̀ láti padà sí ilé wọn pẹ̀lú bí gómìnà wọn ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí wọn tó nítorí ìbẹ̀rù ó wá rọ ìjọba àpapọ̀ láti pèsè gbogbo ohun tó lè mú kí ikọ̀ ọmọ ogun ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí Boko Haram ó wáá fi àìdùnnú rẹ̀ hàn lórí ìgbésùnmọ̀mí tó tún ti ń rú gọ́gọ́ sí i ní apá àríwá ó sì ní òun ní ìgbẹ́kẹ̀lé inú iṣẹ́ ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí pé wọn yóò dá àlàáfíà tuntun padà sí agbègbè náà lákòótán ó fi àìdùnnú rẹ̀ hàn lórí alága ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi tí wọ́n Adamawa ní ìjọba ìbílẹ̀ Michika ẹni ọ̀wọ̀ Lawan and Dimi ó sì rọ ikọ̀ ọmọ ogun láti tètè gbé ìgbésẹ̀ tó tọ́ lórí rẹ̀. ní báyìí ikọ̀ ìpèsè ètò ààbò tuntun kan yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní báyìí ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni wọ́n pè ní àmọ̀tẹ́kùn iṣẹ́ wọn yóò sì jẹ́ pípèsè ètò ààbò tó péye fún àwọn ènìyàn àti gbogbo ìpínlẹ̀ tó wà ní apá gúúsù ìwọ̀ oòrùn gẹ́gẹ́ bí àlàyé tí àwọn gómìnà apá ọ̀hún sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ọdẹ àti àwọn ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress OPC tó máa wà lára ikọ̀ Àmọ̀tẹ́kùn ọ̀hún kò ní lo ohun ìjà kankan ìpínlẹ̀ náà ní apá gúúsù ìwọ̀ oòrùn kò ní ìpinnu láti fún àwọn elétò ààbò ìbílẹ̀ ọ̀hún ní ohun ìjà kankan ó kàn fẹ́ ṣe bíi ti apá àríwá ní ibi tí wọ́n ti ní ikọ̀ elétò ààbò ìbílẹ̀ tó jẹ́ civilian JTF tó sì ń ṣiṣẹ́ takuntakun ọ̀pọ̀ ìjínigbé ìpànìyàn ìdúnkòkò mọ́ni àti àwọn ìwà ipá mìíràn ló pọ̀ lẹ́nu bíi oṣù mélòó kan báyìí ní apá gúúsù ìwọ̀ oòrùn èyí ló sì mú kí àwọn gómìnà àwọn ìpínlẹ̀ náà gbé ìgbésẹ̀ dídá ikọ̀ ètò ààbò kan sílẹ̀ fún àwọn ènìyàn àti dúkìá wọn èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní àmọ̀tẹ́kùn. tó bọ́kọ̀ bá ròkun rọ̀ṣà dandan ni kí ó fi àbọ̀ fún elébùté ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wá sójú ẹ̀rọ amóhùnmáwòrán yín lọ àmọ́ ẹ jẹ́ ká mọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà ó ṣe pàtàkì fún wa láti máa ṣe ojúṣe sísan owó orí wa àyẹ̀wá kò ní yẹ̀ títí di ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn wá fún yín Sekinat Ọláìdé ló ń kí wa pé ó dàárọ̀. ocorre com Laudinho.